No, I mean fail as in, you know, is as in in America. T, oh God. Hey. I dara wa ya Africa America. Okay, okay now. Okay, Joe. Okay, Joe. Uh, eh òkè jẹun. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. ẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà. àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà. ẹ wọlé. ṣe ẹ ti débẹ̀ rí. ó fi yẹn lẹ̀. ok now. ṣe máa ń nábẹ̀ rárá. owó rẹ̀ dájú bí ẹ bá ti lè sanwó èpo ti wọ́n o. ẹgbẹ̀rún kan ni ó. ok how many pounds is that. ó rí ẹwẹ má wọrí a máa fún yín lówó yìí. kí ló ń bá ń claim epo tí wọ́n bàjẹ́. ẹ taxi driver have you been to America? as in come on, ṣẹ́mọ̀ lamẹ́ríkà àwọn taxi drivers to my ń we used to play with them. sábẹ́rì dé. ẹ wá ṣé kò sí. kò sí kankan tó ṣe wọn o. kílè kílè ẹ̀yin rò kó lè ṣẹlẹ̀. kò sí kankan. Hmm? <laughs> as in as in as in as in. As in, have you been to, uh, have you been to Texas? There is a music. If you see my mama. Kí ló ń tọ́ Houston, Texas? ní ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ no no no yọ ẹláyà ah, eléyìí láì náà. ẹ wá kí ni í ṣe wọn. èsì ń ṣe. ẹ dẹrù pé lè gbádùn. àbí kákàrà ara rẹ̀ dá. no àbúrò mi àbúrò mi kí ló ń sọ gangan náà. ẹ ní ìdá wọn ni. mo ṣáà. yóò ní ẹ èbú ẹ. ok now ṣé àbí cut out mọ́tò yìí ní problem. yóò bí mo mú. kò sí yìí pọ̀ o. Hmm? ẹjọ́ ẹjọ́ ilé ìpọ̀ o. ẹjọ́ rẹ̀ pọ̀. Ah, ẹjọ́ yìí pọ̀ o kí ló jẹ́ bẹ́ẹ̀. jọ má bínú jọ má bínú ìgbà ló ti rí gómìnà last. gómìnà ọ̀gbìn sí. gómìnà Ògùn state Dàpọ̀ Abíọ́dún. ẹ wá ká má tọ̀ rárá ká má o. kò sí ọkọ tó ṣe wọn ìṣẹ́jú márùn-ún péré náà ló máa fi ṣe ọkọ̀ tó fẹ́ ṣe wọ́n kàn wọ́n kàn yẹ ìwò. Jésù. ọ̀ọ́ ah, yára rẹ̀ má ah, ah, ọ̀rọ̀ bínú ṣé wà lágbo ṣe fìtà gbalas. as in ní Texas Texas are you in Texas. Jésù. ìdédé ní ṣe pẹ̀lú mi. irọ́ ẹjọ́ ẹni tó jọ wà Texas ni nǹkan tó ń sọ. continue. I am Texas boy I from Texas I from Texas Texas this is Texas please please. Texas ah. man. Ah. I'm from Texas. Texas. Have you been in Texas? Ah. Eh, have you been in Texas? Okay, eh, eh, oh. you have not been in Texas. You have not been in Texas. Ọlọ́run kò ní gbà lọ́dọ̀ ogun. Jọ àbúrò mi, by Odogu? Ẹ ń sàn yín Odogu èmi lo dogo Papa ẹ lo dogo your father is a dogo your mother is a dogo ah. your daughter is a dogo your son is a dogo oh, every parent in your family house is a dogo. farabalẹ̀ kì í ṣe. àdìmú o o. wọ́n lè géèyàn jẹ́. eléyìí má jẹ́ mi jẹ́ o. wèrè lè géèyàn jẹ́ eléyìí bó ṣe wèrè. Ah, ìyẹn pẹ̀lú ń ṣe iwájú rẹ kó máa wò. as in when I was when I was a soldier. kó fọkùnrin yìí lẹ. ó dà ẹran júlẹ̀ kí ló lè máa fẹ́ níwà yìí. <laughs> no no have you been to ah, Dublin. no as in in ah. Dublin if you do this they will come. Ah! no problem no problem no problem no problem no problem ete ete ete ete ete ete you are you are bias. all of you are bias. you are bias. no no no you are bias. all of you are bias. why bias now what's that what's rubbish. ilé rẹ̀. jésù. iṣẹ́ ẹgbẹ́ wa wáyé oya. No no no no no no. No no no no. Mr. Man, why do this? What's that this? No no no You don't do this. No no you don't do this. What's this? No, this man. I said, what are you rubbish? àbúrò mi wáìdì wáìdì where do you know this man. okay now okay now okay now okay now okay now okay now. ọba ti ẹ lọ kó kó lára lọ. you are doing rubbish okay now. No. No. No. No. má bínú wà á dúró ìlọbì ìwé má bọ̀ ìwé má bọ̀ ọlọ́wọ́ I'm ọ̀dọ́ ní ẹ̀kọ́ kejì ẹ̀kọ́ kejì ẹ̀kọ́